ṣàṣeyege ṣàṣeyege ṣàṣeyege ṣàṣeyege means succeed ṣàṣeyege means succeed o nílò láti yí ìwòye rẹ padà kí o bàa lè ṣàṣeyege o nílò láti yí ìwòye rẹ padà kí o bàa lè ṣàṣeyege